tọ́ arákùnrin rẹ yìí tó o sọ pé ó fi ìsìláàmù sílẹ̀ sínú christianity kí ló fà á. kì í ṣe pé arákùnrin yìí ó dìskọ́fà irọ́ nínú ìsìláàmù rárá o kò sí irọ́ nínú Islam kò sí irọ́ irú ẹyọ kan báyìí kò sí nínú Islam òdodo pọ́nbélé ní Islam. kìí ṣe pé onítọ̀hún ó dìskọ́fà àbòsí nínú Islam. kò sí àbòsí kan báyìí nínú Islam. o lè pàdé irọ́ lára mùsùlùmí o lè pàdé irọ́ o lè pàdé àbòsí lára mùsùlùmí ṣùgbọ́n o lè pàdé irọ́ nínú Islam o sì lè bá àbòsí lára Islam torí pé Islam ẹ̀sìn Allah ni kọ̀ǹfàmù nìyẹn kò tí ì sí tírà náà tí Ọlọ́run ti sọ pé ẹ̀sìn kan ni ẹ̀sìn òun àyàfi Islam bọ́ ọ lọ́wọ́ fi hàn wá eléyìí táwa ní lọ́wọ́ ọ sọ pé inna dina indallahi al-Islam dájúdájú ẹ̀sìn kan ṣoṣo ti ń bẹ lọ́dọ̀ àlọ́ọ̀ òní Islam tí wọ́n bá tún wá ní tírà míì lọ́wọ́ tó tún sọ bá míì sọkàyé gbọ́. confidently ni mo ń sọ fún ọ wípé lọ́dọ̀ àlọ́hùn tá à ń lọ o ẹ̀sìn òpè méjì lọ́dọ̀ rẹ̀ ìsìláàmù lẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run. kì í ṣe párákùnrin rẹ yẹn kìí ṣe pé ó wá dìskọ́fà irọ́ nínú ìsìláàmù ló fi lóun ṣe ìsìláàmù mọ́ ìsìláàmù ó ṣe jẹ́rọ́ ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run òun lẹ̀sìn Adam aleyhisalaam ànábì àkọ́kọ́ ìsìláàmù ni ẹ̀sìn Nuhu òjìṣẹ́ àkọ́kọ́ lórí ilé ayé aleyhisalaam islam yìí ni ẹ̀sìn baba ńlá wa kejì anabi ibrahim aleyhisalam islam yìí náà ni ẹ̀sìn àwọn ọmọ rẹ̀ àti àrọmọdọ́mọ rẹ̀ àwọn ismail àti isaac islam yìí náà ni ẹ̀sìn mose anabi musa aleyhisalam islam yìí náà ni ẹ̀sìn isa táwọn kan pè ní jesus christ islam yìí lẹ̀sìn rẹ̀ islam náà ni ẹ̀sìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam bí orí èèyàn bá wá ní burú tán kò ní í gbọ́ pé ẹ̀sìn táwọn ànábì ọlọ́run ṣe rè kóun wá lọ mú omi omi ìtọ́ wá lọ mú yìí kò lè sọ fún wa pé ọ wà nù ìwé kan tọ́lọ́run ti sọ pé ẹ̀sìn ìhun ni. òmíì tó wá lọ mú yìí kò wá lè rí tọ́ka sí kan fún wa báwa ṣe lè rí tọ́ka mú wá ní kùránì pé ẹ̀sìn ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn àwọn ànábì ọlọ́run ni onítọ̀hún ò lè rí tírà kankan tọ́ka sí wípé ẹ̀sìn míì tí ń jẹ́ báyìí lẹ̀sìn ádámà ẹ̀sìn míì tó ń jẹ́ báyìí lẹ̀sìn núhù ẹ̀sìn míì tó ń jẹ́ báyìí lẹ́sìn Ibrahim Islam yìí òun lẹ̀sìn àbáláyé tí àwọn tí ń bọfá tí ń bọ orò tí ń gbéégún tí ń bọ òòṣà tẹ́ bá ń dara wọ́n pè ní àbáláyé. wọ́n ṣe bàbá ńlá mistake ni àwọn náà sì mọ̀nú ẹ̀mí wọn wípé ẹ̀sìn àwọn kì í ṣe ẹ̀sìn àbáláyé ohun tí ó jẹ́ ẹ̀sìn àbáláyé òun ni ẹ̀sìn tí gbogbo wa bá láyé tá a bá lọ́wọ́ baba ńlá wa ádámà aleyhi salam ọjọ́ wo ni wọ́n bí Ṣàngó ọjọ́ wo ni wọ́n bí Ògún ifá àwọn ọjọ́ wo ló dáyé yemọja wọn ọ̀ṣun wọn orò wọn egungun wọn ọjọ́ wo ayé tí gbogbo wọn fi wá parapọ̀ tí wọ́n á sọ pé ẹ̀sìn àwọn lẹ̀sìn àbáláyé ṣé Ògún fúnra rẹ̀ sọ bá ẹ̀sìn Ògún láyé ẹni tí ń jẹ́ Ògún sọ bá ẹ̀sìn Ògún sọ bá láyé. ẹni tí ń jẹ́ Ṣàngó sóun gan bá ẹ̀sìn Ṣàngó sọba láyé ẹni tí ń jẹ́ Ọya sóun gan bá ẹ̀sìn Ọya sọba It is wrong use of word láti sọ fún wa wípé ẹ̀sìn bọ̀rìṣà ni ẹ̀sìn àbáláyé ẹ fi mọ̀ pé ẹ̀sìn bọ̀rìṣà ni ẹ má pè ní ẹ̀sìn àbáláyé mọ́. kò sí ẹ̀sìn náà tá a lè ròyìn tá a lè kì pé òun ni ẹ̀sìn àbáláyé bí kò ṣe Islam bí kò ṣe Islam wọ́n tó ti ń pèrè ń kírísítẹ́nì kó lè dán ọ dáadáa Abrahamu sọ̀gbọ́nù tàn pé òun lọ́kọ́ ni. ṣọ́ọ̀gbọ́nú tàn pé Ábúráhámù pòun ló kàbá àwọn wo ní lọ sí di kàbá lónìí ṣé muslim ni àbí christians ọ̀rọ̀ àlàyé leléyìí kì í sọ̀rọ̀ jàgídíjàgan aatu burahanakum in kuntum sadikin bẹ́ẹ̀ bá kílèmù pé ẹ̀sìn yín lẹ̀sìn ọlọ́run ibo ni wọ́n kọ sí ẹ̀jẹ̀ àrí bẹ́ẹ̀ bá kílèmù pé ẹ̀sìn yín lẹ̀sìn àwọn ànábì ọlọ́run inú ibo ni wọ́n kọ sí ẹ̀jẹ̀ àrí ẹ̀jẹ̀ àrí sẹ́nu odù fáníà kọ sí ni àbínú bíbélì ẹ̀jẹ̀ àrí àbí lọ́dọ̀ tí yín kò fẹ́ kan sẹ́sìn. tí ò fẹ́ kan sẹ́sìn kankan lọ́dọ̀ ti yín nǹkan míì ní ń bẹ torí àwọn kan máa ń sọ pé ẹ àlè ti pàṣẹ ẹ̀sìn àlè ti pàṣẹ ẹ̀sìn là so kò wulẹ̀ sí ẹ̀sìn lọ́dọ̀ tiẹ̀ ẹ̀ á dá sí pé ọ̀rọ̀ tá à ń sọ kò kàn ọ́ nìyẹn àwọn tí wọ́n gbà pẹ́sìn ń bẹ là ń ṣe àlàyé fún wípé ẹ̀sìn àbáláyé ni ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn ànábì ọlọ́run ògìṣẹ́ ọlọ́run òní Islam but kó má yà wá lẹ́nu tí a bá wá gbọ́ pé ẹ mùsùlùmí kan o ọwá lòun ti gba Jésù sínú ayé òun o tàbí mùsùlùmí kan o ọwá ní à eégún tóun gbé tẹ́lẹ̀ eégún lòun padà síbẹ̀ tàbí òòṣà kan lòun padà síbẹ̀ ẹ súnmọ́ bí ẹ jẹ́ ń sọ tí ń bẹ lábẹ́ ẹ̀ fún yín kò sẹ́nìkan kódà kó pe rẹ̀ ní akéwú gba Jésù ń sọ àṣírí ẹ̀ fún yín lálẹ́ yìí kóńtọ̀ ń pe rẹ̀ ní kíni o akéwú gba Jésù ń sọ àṣírí àwọn tí ń pera wọn ní akéwú gba Jésù yẹn ń sọ àṣírí ẹ̀ yín lálẹ́ yìí. màá sọ. So, àṣírí méje fún yín àṣírí méje ó ní màá sọ fún yín pété ẹ bá gbọ́ pé ẹnìkan jẹ́ mùsùlùmí ṣàdédé ọkàn yìí bìrì ọba bọ́ sínú ẹ̀sìn míì kì í ṣe pọ́ bá irọ́ ìsìláàmù kì í ṣe pọ́ bá bòsí nínú ìsìláàmù rárá o rárá ọ̀kan nù nǹkan méje ló ṣẹlẹ̀ sí tọ́rọ̀ ẹ̀ fi dàrú ọ̀kan nínú nǹkan méje tí mo fẹ́ kà yìí ló ṣẹlẹ̀ sónítọ̀hún tọ́rọ̀ ẹ̀ fi dàrú bẹ́ẹ̀ number one ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nínú àwùjọ wa yìí nílẹ̀ Yorùbá wọ́n jogún ìsìláàmù nípasẹ̀ pé bàbá wọn jẹ́ mùsùlùmí ìyá wọn jẹ́ mùsùlùmí kì í ṣe pé àwọn bàbá wọn àwọn òbí wọn àti àwọn náà kì í ṣe pé wọ́n kẹ́kọ̀ọ́ nípa Islam okùnfà àkọ́kọ́ nìyẹn o tó lè ṣe sábàbí kí ẹni tó jẹ́ mùsùlùmí lónìí kó lòun ò ṣe islam mọ́. we inherited islam by parenthood. we inherited islam by parenthood. ọ̀pọ̀lọpọ̀ wa la jẹ́ mùsùlùmí lónìí lórí pé bàbá wa mùsùlùmí ni ìyá wa mùsùlùmí ni kì í ṣe pé bàbá wa yẹn gan-an àti ìyá wa náà àti àwa gan fúnra wa kì í ṣe pa study Islam a ọ̀gá àdánwò ni wàláhì ọ̀gá àdánwò ni àwọn kan mọ̀ pìtàn pé bàbá bàbá àwọn mùsùlùmí ni ìyá ìyá àwọn mùsùlùmá ni bàbá àtòun náà mùsùlùmí ni ìyá àwọn náà mùsùlùmá ni òun náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mùsùlùmí lòun ṣùgbọ́n òun ti wá pàdé Jésù bàbá tí ń dákọ̀ òun ìyá tí ń dákọ̀ òun fún àdínì ni wọ́n òun gan-an náà fúnra rẹ̀ fún ẹ̀sìn ni kòròfo àdínì ni. orílẹ̀-èdè wa jẹ́ orílẹ̀-èdè tí àìmọ̀ kan gbilẹ̀ ó gbilẹ̀ lọ́tún ó gbilẹ̀ lósì ó gbilẹ̀ níwájú ó gbilẹ̀ lẹ́yìn tó bẹ́ẹ̀ gẹ́ tó ga sí pé àwọn mùsùlùmí ohun tí wọ́n mọ̀ nínú ẹ̀sìn wọn kò tayọ kí wọ́n lọ kírun kí rọmọdọ́n dé kí wọ́n gba rọmọdọ́n kọjọ́ ọdún iléyà ó dé kí wọ́n sọdún iléyà kó rówó kó lọ mọ́kà ló parí èyí ìrun wọn ò ní mọ̀ kí èyí àwẹ̀ wọn ò ní mọ̀ gbà èyí ọdún léyà ṣé wọ́n mọ̀ ṣe ni wọ́n ń fi ẹran kàn ṣé wọ́n mọ̀ ṣe ni wọ́n ń fi ẹran ọdún kàn èyí hajj náà wọn ò mọ̀ ṣe ṣé wọ́n mọ̀ ṣe ni wọ́n ń gbé eyín eyín góòlù bọ̀ àmì nìyẹn o ò lè rẹ́ nìkan kọ́ lọ ṣe hajj kó gbé eyín bọ̀ àmì nìyẹn pé kò mọ ti ń ṣe irú àwọn tó lè padà dìdàkudànu ẹni tí ń kírun tí ò mọ̀rún kí ó ń gbá àwẹ̀ kò mọ̀ àwẹ̀ gbà ó ń sọdún léyá kò mọ̀ túmọ̀ rẹ̀ ó lọ sí mọ́tà kò mọ̀ túmọ̀ hajj ńgbọ̀ bá dé ní ọmọ ni ilé pọ̀ mọ́kà ilé gíga gíga ah ó tóbi gan mo rí jàbàrí túrú mo rí jàbàlù kínní kan yá ara fídíò kan báyìí tẹ́ máa tẹ́ máa ṣe pìn pìn pìn yá ara bọ̀ next to nothing they are next to nothing non-entities ni wọ́n ẹbí wọn léèrè pé kí ni jẹ́ kẹ́lí mọ́tò ṣàhádà wọn ò mọ̀ ẹbí wọn léèrè pé kí ni máa ba ìsìláàmù jẹ́ wọn ò mọ̀ ẹbí wọn léèrè pé kí ni ń jẹ́bọ wọn ò mọ̀ wọ́n jogún ẹ̀sìn ni láti ọ̀dọ̀ àwọn aláìmọ̀kan bàbá wọn àwọn ọmọ náà wá jẹ́ aláìmọ̀kan àìmọ̀kan ìwá ni bàbá àtìyá àtàwọn ọmọ ni wọ́n fi ń ṣe ìsìláàmù. anytime anywhere àwọn tí ń sọ wọn àwọn tí ń fi orin pè wọn àwọn tí ń fi ijó pè wọn ẹ̀kan náà ni wọ́n ẹ̀kan náà ni wọ́n máa káṣí wọn. factor àkọ́kọ́ nìyẹn o factor number two. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ń pera wọn ní mùsùlùmí lónìí nílẹ̀ Yorùbá wọ́n jẹ́ mùsùlùmí nípasẹ̀ ìlànà Súfí àti Jálàbí nípasẹ̀ ìlànà Súfí àti Jálàbí. àdánwò tí ẹni tó bá ń jẹ́ mùsùlùmí túrú Súfí túrú jálàbí àdánwò tí ó ṣẹlẹ̀ sí ọ̀kanú ẹ̀ ni pé ó lè padà fi ìsìláàmù sílẹ̀ ó lè padà fi ìsìláàmù ó lè fi sílẹ̀. ìdí ni pé ẹni tí ó ń ṣe islam túrú sufi sùtúrù jálàbí wọ́n máa lọ lé olóògùn wọ́n máa lọ sí ilé olóògùn. ẹni tó bá sì ń lọ sílé olóògùn òbítíbitì owó yóò máa jáde láti àpò rẹ̀ sínú àpò oníjálàbí rẹ̀. oògùn ò ṣiṣẹ́ nǹkan kan nígbà tó bá wá yá tó ti ń run owó fún jálàbí wọ́n ti ń hàn tù fún un ó ti ń mú wọ́n ti ń gúnṣẹ́ fún ọṣẹ ọṣẹ ọṣẹ ìtajà ọṣẹ àwúre wọ́n ti ń di tíà fún eléyìí tí wọ́n ní kó gbé kọ́rùn eléyìí tí wọ́n ní kó gbé kọ́ ṣọ́ọ̀bù èyí tí ó gbé kọ́ kan tẹ́nìkan wá ń pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé wá gba Jésù sí ayé rẹ̀ ò kan lọ́n bí báyìí ìdè ń já ń ogun ń ọ̀fẹ́ ni yóò wò pé ǹjẹ́ òun ní tíra ẹ̀bẹ̀ yẹn wò ètí ẹ̀ ń pè lọ́fẹ̀ẹ́ hùn gbé yẹ̀ wò wọ́n náà gbé yẹ̀ wò yóò tíra ẹ̀ wò á tíra ẹ̀ wò torí wulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìsìláàmù ti ń ṣe ìsìláàmù ẹlẹ́bọ ni ìsìláàmù ń súfí ìsìláàmù kíyàn gbé nǹkan kan rù. Islam kéèyàn gbé àwòrán síwájú kó máa forí balẹ̀ fún Islam kó máa ṣáájò ìsìláàmù tiẹ̀ ìyẹn kì í sì ṣe ìsìláàmù ti Allah ìyẹn kì í ṣe ìsìláàmù ti àwọn ànábì ọlọ́run tọ́ba wá rí tí wọ́n ti sọ pé ọ̀fẹ́ ni ò ní fowó rà á bó tilẹ̀ jẹ́ pé àwọn fìyẹn tàn wọlé ni wọ́n gba òbítíbitì owó lọ́wọ́ rẹ̀ ìdá mẹ́wàá rẹ̀ ò ní já àmọ́ yóò ti débẹ̀ tán àwọn ò fi wọ́n da funfun bo dúdú tiwọn mọ́lẹ̀ yá lérò pé orúkọ Jésù ni orúkọ Jésù ni òun gangan pè fún ara rẹ̀ ó rí pé orúkọ Jésù ń òtúrún o ó rí pé òtúrún o ti python nìkan ló lè turun kọmọ pé n tí àgbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà gbogbo ẹ̀ là ń rí lórí social media tí wọ́n á lọ sí ṣọ́ọ̀ṣì kan tí wọ́n wúlẹ̀ ń bẹ̀ tí wọ́n bá òbítíbitì àrìmọ́lẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀ ní social media ti túbọ̀ ta afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìrẹ